aya tá a fẹ́ lóde ijó a ọmọ ìwòran lọ́wọ́ ẹ̀yìn alára wa ìní olóore bá pé n tó ń ṣe program tó ń ṣe lórí social media káàkiri yẹn ó gbọ́dọ̀ ṣe mọ́ gbogbo tó bá fẹ́ sọ wá máa sọ program tó ń ṣe lórí social media ó gbọ́dọ̀ ṣe mọ́ <coughs> tó bá yẹ pé torí ilẹ̀ tí ẹ láwọn fún mi òun ni ó fi ń wá tí wá ń sọ ogun tí ń sọ ń bì wọ́n ti gba gbogbo ohun tí wọn ò jẹ́ wọ́n ní nǹkan kan wọn ò fún mi ní nǹkan kan o Ha! You are welcome to Bio Black TV show. Please subscribe to our YouTube channel. In case you're watching for the first time, click on the notification button so that we can notify you whenever we drop a new content. Oh, peace out. Ha! Ṣé lóòótọ́ nìkan tó máa ń sọ wípé kò sí ẹnikẹ́ni láyé yìí tó lè ṣèrànlọ́wọ́ kan fún yàn lọ́fẹ̀ẹ́? àyàfi kó ṣe nítorí nǹkan tó máa rí ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ló rí àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí mo kí yín o Báyọ̀ Black lórúkọ tèmi ẹ jọ ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ Funny Thinker kó dọ́dọ̀ ẹni tẹ́ ẹ rò wípé ó lè máa bá rí tí ń pè ní olóore ah ah ayé ò ní mú wa èdè ò ní dì wá a ò mà ní ṣe oore ṣe o bẹ́ẹ̀ dẹ̀ ni a ò ní ṣe oore gbà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta fọ́mọ ẹ̀rọ̀fọ̀ ẹnikẹ́ni tó bá tabà kó lọ túnbẹ̀ ṣe nítorí pé kí ni ẹ ti mọ̀rọ̀ tèmi Bayo Black ẹ mọ̀ mi lánàá kó tó dé ní wípé orí òdodo lè máa dúró lé orí àlàáfíà náà dẹ̀ ni máa dúró lé no dis and no peace funny thinker yá mi létí ẹ bàbá olóore ẹ̀yin náà ẹ yá mi létí yín àmọ́ ọ̀rọ̀ mi gangan gangan gangan lónìí ṣáájú kí n tó sọ̀rọ̀ ẹjọ́ ẹ bá mi wo fídíò Funny Thinker yìí ẹ bá mi wo fídíò yìí ẹ wo fídíò yìí ẹ gbọ́ kan tó sọ ẹ gbọ́ kan tó sọ nípa olóore nípa bàbá olóore kan tó ń sọ ta ló lé oore náà bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lè kọ́mẹ̀ntì olóore ẹ ẹ ẹ táàgì olóore yẹn sábẹ́ fídíò yìí kẹ̀dẹ̀ táàgì Funny Thinker náà sábẹ́ fídíò yìí káwọn méjèèjì kí wọ́n wá gbọ́ àlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá lè tẹ̀lé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ilé ayé arójú tù ilé ayé aṣe kí ni arójú tù ẹjọ ẹyẹ ká wo fídíò yẹn. àwa yìí ti tó fún mi ẹ̀yin lẹ ń fún mi lówó ẹ̀yin lẹ ń fún mi láṣọ ẹ ń fún mi fóònù ẹ ń fún mi kò sí ní tẹ́ ẹ̀ fún mi tán ní tẹ́ fún mi tán n ò tọrọ nǹkan kan n ò tọrọ nǹkan kan olóore o jẹ́jẹ́ mo kú jókòó jẹ́jẹ́ mo sì jókòó mi èé jàre ẹjọ́ kì í jẹ̀bi ẹjọ́ ẹ dákun ẹ̀yàn lára wa ẹ má bínú èèyàn kórìíra ẹlẹ́jọ́ rẹ̀ èèyàn bá kórìíra ẹlẹ́jọ́ rẹ̀ yọ̀ọ́ jẹ̀bi aya tá a fẹ́ lóde ijó a lè pè ọmọ wòran lọ́wọ́ èèyàn lára wa ìní olóore bá pé n tó ń ṣe program tó ń ṣe lórí social media káàkiri yẹn ó gbọ́dọ̀ ṣe mọ́ gbogbo tó o bá fẹ́ sọ wàá máa sọ gbogbo tó bá fẹ́ sọ wá máa sọ programu tó ń ṣe lórí social media o gbọ́dọ̀ ṣe mọ́ programu tẹ́mi ń ṣe lórí social media lọ́dọ̀ ẹ̀yẹn ni bí ẹni èèyàn bí èèyàn <clears throat> lápá àbí tẹ́ ẹ tí máa fún mi ní gbogbo nǹkan tó dáa tó dáa nú ayé lódìdí lódìdí wọ́n ní kí n mọ̀ ṣe mọ́ àkọ́kọ́ nu o a sì jọ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ẹlẹ́ẹ̀kejì olóore bá tún pé ọmọ abúlé mo ní sa wọ́n ní ọmọ wá sí orí ètò lójoojúmọ́ ọmọ wá lójoojúmọ́ ọmọ wa lójoojúmọ́ ẹ dákun ẹ̀yin alára wa ọmọ rìzúùmù ní seven thirty àárọ̀ ó sì máa kúrò ní seven thirty alẹ́ bóyá tó bá jẹ́ pé nítorí ilé tí wọ́n pè ilẹ̀ tí wọ́n pè àwọn fún mi àti three bedroom apartment tí wọ́n pè àwọn ó fún mi òun ni èyí tó pera rẹ̀ local boy yìí fi ń sọ̀rọ̀ kò sí kankan nínú rẹ̀ tí mo rí gbà o kò sí kankan nínú rẹ̀ tí mo rí gbà o ìlànà ti ọ̀fíṣíà ni wọ́n fi ṣe o ọjọ́ tí wọ́n ń pè ọmọ abúrúmọ̀kú tọ̀wọ̀ bá ti lè mọ́ ẹ̀wá lójoojúmọ́ kọ́ ọmọ resume seven thirty kọ́ ọmọ ẹ̀kọ́ seven thirty alẹ́ ọjọ́ náà ni wọ́n ti gba gbogbo ohun tí wọ́n tí wọ́n pé àwọn àwọn àwọn fún mi o tó bá jẹ́ pé torí rẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé mo sọ fún àwọn èèyàn yìí pé ẹ ń bá kó ìrẹ́ ẹlẹ́jọ́ rẹ̀ ọjẹ́ bí o ẹ jẹ́ ń ṣàlàyé fún ó lè mọ ni wọn ò jẹ́ wọ́n ní nǹkan kan o wọn ò jẹ́ olóore ní nǹkan kan tí n bá ń lọ sọ́dọ̀ ọmọ lójúmọ́ owó àlọ àtàbọ̀ mi láti ibi tí mo ti máa ń lọ ẹgbẹ̀rún mẹ́ta ni mo fi ń gọ̀kadà three thousand one five lọ one five bọ̀. so tó bá jẹ́ wípé torí ilẹ̀ tí wọ́n pa wọn fún mi òun ni eléyìí tí ń gbéra rẹ̀ local boy yìí ló fi ń wá ó fi attention ni kábí ẹ̀yin alára wa ẹ̀sìn já fún un tó bá jẹ́ pé torí ilẹ̀ tí wọ́n láwọn fún mi òun ni ó fi ń wá tí wá ń sọ ogun tí ń sọ ń bì wọ́n ti gba gbogbo ohun tí wọn ò jẹ́ wọ́n ní nǹkan kan wọn ò fún mi ní nǹkan kan o gbangba wálé àláwà yìí o ẹni tó bá fẹ́ rìkọ́ọ̀dù tó bá fẹ́ ṣe screen rìkọ́ọ̀dù kọ́ máa ṣe o wọn ò fún mi ní nǹkan kan <clears throat> èyí tó tiẹ̀ wá dùn mí jù ń bẹ̀ ni pé kẹ́ ẹ wá pé kí n mọ̀ wá wọ́n á pé kí n mọ̀ wá sí ọ̀dọ̀ ẹ̀yin alára wa o gbọ́dọ̀ ṣe live video mọ́ o gbọ́dọ̀ ṣe live video mọ́ o gbọ́dọ̀ ṣe program kankan lórí ẹ̀rọ ayé orí ẹ̀rọ ayélujára mọ́ mo ní ha ah. adi i'm a social i'm an online personality àwọn alára mi sì ń bẹ ní orí tiktok tí wọ́n nífẹ̀ẹ́ mi dọ́ba kí n má ṣe social kí n má ṣe kí n má ṣe program kankan mọ́ lórí tiktok lápá bí wọ́n ti nífẹ̀ẹ́ mi gbogbo ohun tí mo ní lóde ayé gbogbo ohun tí mo ní lóde ayé pátápátá àwọn ará tiktok wọ́n fún mi o àwọn ará tiktok ni ọlọ́run fi ṣìkẹ́ mi ẹ wá pé kí n mọ̀ kí n mọ̀ kí n má ṣètò kankan mọ́ lórí TikTok àwọn tí wọ́n ń bọ́ mi rèé TikTok yìí gan náà ni ẹ̀yin gangan ti rí mi orí TikTok ń bí ti rí mi àwọn tí wọ́n ń bọ́ mi rèé wọ́n fowó ránṣẹ́ sí mi ẹlòmíì a tún ránṣẹ́ wọ́n ti ẹ̀yin ará TikTok ẹ ti họ́dà oúnjẹ fún mi rí láti eatery tí wọ́n pé wọ́n wá dìlíva rẹ̀ fún mi kí ló wá dé tá a fẹ́ máa lò lànà tí ní síjẹ́ kò sọ̀rún sí ni lákó fún rẹ ni ẹ ṣe o bàbá wa ṣáàkì kò ní bàjẹ́ ṣe ti rárá tá à ń wíre o àwọn bàbá wa ṣáàkì wọ́n tún ti dénú àwọn ò mọ̀ fún alẹ́kùn lọ́n ti ẹnu o wọn ò mọ̀ láì dá àwọn ẹni bí ẹni ń bẹ́ ń tiktok àwọn èèyàn bí èèyàn wà ń bẹ̀ wọ́n wá pé mọ́ dọ́dọ̀ ọ̀yin mọ́ kò lè ṣeé ṣe o èmi àti àwọn ará tiktok ewé tẹ́ ẹ bá ti rí lára ọṣẹ ọṣẹ ló ní àpáàdé tó bá dojú kò gírí tògírí ní í ṣe o kò lè ṣeé ṣe o. eléyìí ti ń pera rẹ̀ ń local boy wá ń pé nǹkan kan nǹkan kan ẹ dákun ẹbí wo ni mo jẹ ẹ̀yin alára wa kí n tó tẹ̀síwájú nínú ètò ẹbí wo ni mo jẹ aya tá a fẹ́ lóde ijó àwa pé ọmọ wòran lọ. ẹbí wo mọ́ jẹ́ àwọn tí wọ́n ń ṣàánú mi àwọn tí ọba mi aláwùrà bí rán sí mi wípé kí wọ́n máa ṣàánú mi tí wọ́n ń fún mi lówó wọ́n ń fún mi lóúnjẹ wọ́n ń fún mi láṣọ wọ́n ń fún mi ní gbogbo ẹ̀ ẹ wá pé mọ́dọ́dọ̀ wọn mọ́ tó bá jẹ́ ipẹ́ yìí náà ni tí wọ́n pé ẹ mọ́dọ́dọ̀ àwọn tí ń ṣoore fún yín mọ́ ṣe é dáhùn <clears throat> ẹ̀yin alára wa wọ̀n ní mọ́dọ́dọ̀ yín mọ́mọ́ ni. ìyá wa God mercy wọ́n ní mọ́dọ́dọ̀ yín mọ́mọ́ ni o wọ́n ní wọ́n ní wọ́n ní ẹ máa jí kọ́ńtẹ́ǹtì mi wọ́n ní kí n má ṣe live video mọ́ mo ní àwọn alára wa wo ni wọ́n fẹ́ jí kọ́ńtẹ́ǹtì mi sáwọn tí ń bọ́ mi kí mo ní àwọn tí ń bọ́ mi rèé ẹ̀yin lẹ̀ ń bọ́ mi ẹ̀yin alára wa wọ́n ní mọ́dọ̀dọ̀ yín mọ́ wọ́n lẹ́ẹ̀ máa jí kọ́ńtẹ́ǹtì mi. mo wá sọ fún olóore mo ní tó ẹ orí lọ́mọ bíi ẹ̀dá òde nínú ayé o orí náà ló sì mólóyè ń gba ìwé ọ̀dọ̀ àwọn tẹ́ ẹ ní kẹ́mi ọmọdé mọ́ yìí àwọn ni wọ́n ń mi tó kò ní bàjẹ́ o tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nu pé kí ọmọ èmi ọmọ dọ́dọ̀ àwọn tí ń ṣe mí lóore àwọn ará tiktok tó jẹ́ pé ń gba àwọn bá ìlànà bọ́wọ̀bìà tó ń tajẹ́ ìlẹ́yìn wọn máa ń lò fún mi tí wọ́n bá gift mi tán wà á tún kọ́ máa burú mọ́ kú tún ṣe òǹkà ilé ìfowópamọ́ rẹ̀ ṣe sí a wọ́n á sì tún ṣòwò bẹ́ẹ̀. <clears throat> kí wàá mo tún fẹ́ kọ́ lọ́n ṣe jù yún un lọ ẹ̀yin alára wa ṣé ká padà orí ètò ṣé ká máa bẹ́tò lọ. ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin onílàákàyè ènìyàn ìwọ tó fẹ́ comment Sunday comment section yìí dákun bá mi lo làákàyè ìwọ tó bá mọ̀ pé o ní làákàyè má kọ̀mẹ́ǹtì òṣì o kí má blọọ̀kù ẹ dànù funny thinker onílàákàyè ni ẹ ọlọ́pọlọ pípé ni ẹ àmọ́ máa bọ̀ yá mi níbi ìṣẹ́jú bíi mélòó kan kó o fi gbọ́rọ̀ ẹnu mi lórí fídíò ẹ tí mo wò yìí funny thinker funny thinker kọ́kọ́ lọ mọ eléyìí wípé kò sí èèyàn kan tó fẹ́ ṣe oore fún yàn tí kò ṣe pé ó ń ṣe nítorí nǹkan tó máa ń rí nídìí oore yẹn that is number one pàápàá jùlọ nídìí entertainment industry tí a wà yìí tí ẹ bá rí ẹnikẹ́ni tó rí upcoming kan tó rí content creator kan tó pè mọ́ra wípé àlàyé wá ń bí jẹ́ kí n rẹ̀ lọ́wọ́ mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí kọ́kọ́ lọ mọ eléyìí wípé gbogbo wọn pátápátá pátápátá wọ́n ń ran upcoming lọ́wọ́ nítorí nǹkan tí wọ́n fẹ́ rí ń bẹ̀ ìwọ kan míì tó bá fẹ́ ràn lọ́wọ́ ìwọ ni kó wá jókòó kó wá gbọ́ ni kó wá gbọ́ nǹkan tí pláǹtì wọn ní fún ẹ kí nìkan tẹ fẹ́ kí n máa ṣe fún yín nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òun lẹ fẹ́ àbí ó dáa nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òun ló rọ̀ mí lọ́rùn láti ṣe kí ni terms and conditions ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan mì tí wọ́n ti ń bá ní iṣu pẹ̀lú àwọn tí wọ́n wọ̀n wọ́n lọ́wọ́ rèé o òun ni pé ẹ máa ń ní mindset wípé bẹ́ẹ̀ ṣe ń bọ́ọ̀lù kí yẹn bọ́ọ̀lù fẹ́ assist yín yẹn wípé kẹ́ni ẹ kọ́ assist yín láì rí nǹkan kan sápò tiẹ̀ ń bẹ́ẹ̀ ẹ fẹ́ jẹ́ kọ́ kí àwọn tó fẹ́ assist yín kí wọ́n assist yín láì ní benefit kankan tó fẹ́ rí bẹ́ẹ̀ kò possible bẹ́ẹ̀ kò possible bẹ́ẹ̀ kò ṣe kí ni kò pọ́síbù bẹ́ẹ̀ makunmakun ló yẹ ń kàn fọ́nìtìǹkà ọlọ́run máa tó gbé ìwọ náà ọlọ́run á di ẹ̀gá lágbára ọlọ́run ò ní já ìbọ àmọ́ ó máa wù mí kó bá mi kó wo fídíò yìí délẹ̀ ló làákàyè ẹ sí kó wá lọ ṣàtúnṣe lórí ẹ̀ kó lọ ṣe kí ni kó lọ ṣàtúnṣe lórí ẹ̀ nítòótọ́ tilẹ̀ ń tọ́ lọ́hùn oní point àmọ́ agbẹ́jọ́ ẹnìkan dá àgbò ni o wọ́n á rántí pé tí kéèyàn bá rojọ́ ìkàkọ́ ló máa dájọ́ o tí kà bá rojọ́ ìkàkọ́ ló máa ṣe kí ni ìkàkọ́ ló máa dájọ́ o máa fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share kó dọ́dọ̀ gbogbo upcoming gbogbo artist tẹ́ bá rí gbogbo content creator tẹ́ bá rí tó ń gbìyànjú tó ń sapá lọ́tún tó ń sapá lọ́sìn tó ń sapá lọ́tún tó ń sapá lọ́sìn tó bá wá rí èèyàn kan tó wá dúró tì tó wá fẹ́ ràn lọ́wọ́ lọ́mọ wípé ẹni yẹn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ nítorí nǹkan tó máa rí lára ẹni o ìwọ ló wá kù sí lọ́wọ́ ìwọ tó wá fẹ́ ràn lọ́wọ́ close that door for me and get back close the door oya close the door ìwọ tó wá fẹ́ ràn lọ́wọ́ ni kó wá béèrè lọ́wọ́ ara ẹ wípé ìrànlọ́wọ́ tẹ́mi fẹ́ ṣe fún mi ǹjẹ́ ó pè mí àbí kò pè mí kó o tó as a content creator kó o tó tẹ́wọ́ gba oore lọ́wọ́ anybody kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kí ni ìdí tí ẹ ṣe ń ṣe oore yìí fún mi gbọ́ díẹ̀ wá wò wípé ṣó pí ẹ àbí kò pí ẹ nǹkan tó rò wípé kò pé ìwọlé nìí thousands content creator ó ń wá nǹkan tí bàbá olówó yẹn ṣe fún ẹ tí kò rí o ó ń wá nǹkan tí bàbá olówó yẹn ṣe fún ẹ tí kò rí tí bàbá wa rí wípé bàbá ọ̀bàbá olóore tó fẹ́ ṣe é lóore oore tó gbé lọ́wọ́ ìwọ ti jù oore tó gbé lọ́wọ́ tó fẹ́ ṣe é ìwọ ti jù bẹ́ẹ̀ lọ ìbá dára púpọ̀ kó ṣe kí ni gbé orí ẹ̀ sílẹ̀ ètò òfin wá jáde bíkọ́ etí tó bá gbá lọ kọ́ ló máa gbábọ̀ o etí tó bá gbá lọ òun kọ́ ló máa gbábọ̀ o kò pí ẹ mọ́ nìyẹn paṣẹ́ ẹ̀ lẹ̀ jíjáde tó wá jáde ẹ ó ṣe gbá ó ṣàwo ó ṣe kòkò ó ṣe bàbá ṣásùn ṣe bí torí pé o ti ń fẹ́ débi tó ń lọ ni tó bá tiẹ̀ tí débi tó ń lọ o ti ń rí ìmọ́lẹ̀ ibẹ̀ wọ́jọ́ tó wá sọ́dọ̀ Kasinati owó ẹjọ́ kan náà funny thinker i so much love you lágbára ọlọ́run ọlá ò ní wálẹ̀ wàá dẹ̀ máa ga sí i wàá máa ga sí i bàbá olóore tó ṣe é lóore náà òun náà ní wálẹ̀ òun náà máa ga sí i èmi náà ní wálẹ̀ gbogbo ẹ̀yin táwọn fídíò yìí gbogbo yín náà ní wálẹ̀ gbogbo alájọ máa máa jọ máa ga sí i lágbára Elédùmarè bá mi ṣí ẹ fídíò yìí kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn upcoming content creator oore tí bàbá olóore tó ṣe fún ẹ ohun tó yẹ kó o lè kọ́ ohun tó yẹ kó o lè wá sọ̀rọ̀ síta òun náà ní wípé torí pé o ti jù bẹ́ẹ̀ lọ oore ni bó wò pé condition torí yẹn bá wá ó ti ju condition yẹn lọ wọ́n ti pé ọ̀pọ̀lọpọ̀ content creator náà wà tí wọ́n ń fẹ́ irú eléyìí ẹ má jẹ́ kí oore kó sú olóore ṣe ẹ má jẹ́ kí business kó sú ẹni tí ń ṣe business torí ọ̀pọ̀lọpọ̀ content creator tí wọ́n job coming wọ́n ń fẹ́ irú dìtẹ̀ pé àkílágbájá tó tiẹ̀ tó tiẹ̀ ran fọ́nì ti ń kà lọ́wọ́ kó tiẹ̀ ríran rí èmi náà kó tiẹ̀ náwó gan èmi náà kó tiẹ̀ ṣe báyìí fún èmi náà bàbá tó pè é pé kó wá máa ṣètò lórí rédíò aṣáájọ rí ẹyin méjèèjì wọn náà ló post ẹ̀ náà níbi tẹ́ ti jọ ń tọwọ́ bọ abọ́kọ náà tí ẹ ti jọ ń tọwọ́ bọ àwòkọ náà jẹun níbi tí ẹ ti jọ ń ti ọwọ́ bọ àwòkọ náà tẹ́jọ ń jẹun tó bá ní nǹkan tí ò dá tó bá ní plan tí ò dá lọ́kàn fún ẹ kò ní máa bẹ́ẹ̀ tọwọ́ jẹun nínú àwòkọ náà ká máa bẹ lọ́hùn ọlọ́run ò sínú ayọ̀ fún wa sínú ayọ̀ fún wa ọlọ́run dẹ̀ sínú ayọ̀ fún ẹ àti wá máa kọ̀ǹdẹ́mù èèyàn kan nítorí kò fẹ́ gòkè má ṣe kí ni má kọ̀ǹdẹ́mù èèyàn kan nítorí pé o fẹ́ gòkè lọ ṣe àtúnṣe lórí fídíò tó lórí fídíò yìí jókòó ọlọ́pọlọ ní ẹ jókòó gòsọ́tún gòsósì wo bó o ṣe ń bá bọ̀ wo ibi tó o bá dé lọ́jọ́ tòní wọ́n ti nìkan bí ọdún bíi méjì sẹ́yìn pé tó o bá ríro eléyìí tí bàbá olórí yìí fẹ́ ṣe fẹ́ ní ọdún méjì sẹ́yìn tó bá sọ pé kó máa dé láago mẹ́fà àárọ̀ kó máa close láago mẹ́wàá alẹ́ kó máa máa gbà á má jẹ́ kí n sọ pé ó máa gbà flashback two years back tó o bá rí irú oore báyìí tí wọ́n sọ pé ó débẹ̀ láàárọ̀ ní aago mẹ́fà dàjí wádẹ kúrò láago mẹ́sàn-án alẹ́ àmọ́ ilé three bedroom eh, oh, two bedroom flat ilé tó máa gbèrè ilẹ̀ rè àábùn ẹ̀ àmọ́ nǹkan báyìí ó dé láàárọ̀ ó lọ ní ìyàgò báyìí tó bá flashback dá two years ago tó bá rí nǹkan báyìí lọ́wọ́ ẹgbẹ́ ṣé ó máa gbà bó ní ìgbà tó bá já sí pé ó máa gbà wá lọ orí ẹrù nǹkan tó yẹ kó lè kọ́ lẹ́nìí ni pé ọlọ́run ti ń ṣínà fún ẹ but ọ̀pọ̀lọpọ̀ náà ló ń fẹ́ irú orí bẹ́ẹ̀ tí wọn ò rí. mi ò wá láti wá gbèjà anybody àbí láti wá wọ ojú rere èèyàn kan mi ò dẹ̀ wá láti wá wọ́ta fọ́ní fọ́ní tìǹkà ọlọ́run rí àníyàn mi sí ẹ ó rí bí mo ṣe nífẹ̀ẹ́ àmọ́ mi ò fẹ́ jẹ́ kó kọsẹ̀ táwọn kan bá ń tiẹ̀ torí mo ti rí oríṣiríṣi post táwọn èèyàn ti kọ́ ti fídíò yẹn ìwọ náà wàá rí i pé nǹkan tí fídíò yẹn máa dá sílẹ̀ tó bá tètè ṣe àtúnṣe ráńpẹ́ ó ṣeé ṣe kágbára ẹ̀ máa kà mọ́ ọlọ́run ò ní yẹ ká ṣe nǹkan tó máa lé tí ó máa lé olóore jìnnà sí wa. ọlọ́run ò ní jẹ́ ká ṣe nǹkan tó máa lé olóore jìnnà sí wa funny thinker tó bá kọwájú sí ẹ kó ta tó bá kẹ́yìn sí ẹ kó ta tó bá wá kú ọ nìkan kó wá tú ìwà rẹ pa èmi ò sọ pé kó padà lọ máa ṣiṣẹ́ lábẹ́ wọn mi ò sọ pé kó padà kó máa lọ ṣiṣẹ́ lábẹ́ wọn àmọ́ kò tẹ̀tì orúkọ tó rí níjọ́ tó receive ìpè tó sọ wípé wọ́n rí ẹ wọ́n pè ẹ́ wo bínú ẹ ṣe dùn wo bí ayọ̀ ẹ wo bó ṣe kún wo tìfẹ́tìfẹ́ tó o ní sí wọn tó o fi tọwọ́ tó o fi bá wọn jẹun wo ìfẹ́ tí bàbá yẹn náà ní sí ẹ tó fi pè ẹ́ nígbà tó rí ẹ tó bá wá sọ wípé ibi tóun ti rí ẹ kó o má lọ síbẹ̀ mọ́ tó dẹ̀jẹ̀ sí pé ibẹ̀ ni wọ́n fẹ́ lọ kò sí jàm dúró lórí lẹ́ni ẹ with peace. you all know one examination gbogbo tó wá jáde báyẹn wọ́n fún ẹ nílé wọ́n fún ẹ nígbà kan wọ́n fún ẹ wọ́n ti gbà á wọ́n ṣe kínní ìwé tó oore tó ṣe kò ní dọ́kúmẹ́ǹtì kínní kan tó ṣe kò ṣe gbá kan wọn kò dọ́kúmẹ́ǹtì lẹ̀ wọn kò kínní kan lẹ̀ jẹ́ kí n lọ kínní kan dájú pé tó bá tó àsìkò ṣùṣù fùràlà tó bá tó kí ni tó bá tó àsìkò ṣúṣu fùrọ́ máa la o tó bá tó àsìkò tó lóore títí ẹ máa wọlé dé tó bá tó àsìkò tí wàá ní ilé ìtajà ẹ lórí tó máa bá ẹ kalẹ̀ ọlọ́run á ṣe é àmọ́ má fojú olóore gúngi má fọ̀rọ̀ ẹnu ẹ má sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ti mú inú ẹ̀ rí má ṣe bẹ́ẹ̀ this life is full of challenge yes bí wọ́n ṣe ní plan fún gbèsè ayé ẹ náà ni àwọn kan náà ní plan fún gbèsè ayé wọn ìwọ ló mọ̀ wípé o ò lè ṣe sà lábẹ́ èèyàn kan o ò lè resume síbi iṣẹ́ láago ní seven thirty àárọ̀ kó o kúrò ní seven thirty alẹ́ ìwọ rí pé o ò lè ṣe yẹn àwọn kan lè ṣe tí wọ́n bá rí pé o ò lè ṣe fi iṣẹ́ yẹn sílẹ̀ nírọ̀rùn fídíò tó ṣe yìí mo bẹ́ẹ̀ mo wẹ̀ ẹ́ lọ ṣàtúnṣe dáadáa dáadáa kó o rántí ẹni tó ń wá irú opportunity yìí thousands èèyàn tó ń wá irú opportunity yìí torí ìkan tí fídíò yìí máa dá sílẹ̀ kò sẹ́ni tó wà tí ò lọ́ta o àwọn kan wà tí wọ́n ń gift yẹ tó dẹ̀ jà sí pé ọ̀tá ẹ ni wọ́n jẹ́ ò tó já pé ìṣubú ẹ ló ń wá o ò ní jábọ́lá ṣe elédùnmarè bàbá olóore náà ní jábọ́ ògo lọ́wọ́ Elédùmarè. you are a content creator bàbá olóore tó pè ẹ́ náà is a content creator in, in, in one way or the other gbogbo pásítọ̀ tó kọ́ ṣọ́ọ̀ṣì bísínẹ́sì ni àáfà tó kọ́ mọ́ṣáláṣí bísínẹ́sì ni jẹ́kíjẹ́kí kíní kan yí ẹ bísínẹ́sì ni gbogbo wa ń ṣe o ìwọ náà tọ́lọ́wọ́n bá gbé ẹ dáhùn àyè kan wá túbọ̀ wípé tó bá fẹ́ ran ọ̀kan mi lọ́wọ́ ṣé o máa ran ọ̀kan mi tó máa dá ìdọ̀tí bá ẹ ni ṣé o máa ran èèyàn tó máa fà ẹ́ sẹ́yìn àbẹ́yàn tẹ́jọ́ máa jọ nílọ síwájú kọ́ ló máa ràn lọ́wọ́ ni. funny thinker má jẹ̀kọ́ tiẹ̀ má jẹ̀kọ́ tiẹ̀ má jẹ̀kọ́ tiẹ̀ flashback bí ọdún méjì sẹ́yìn flashback ọdún mẹ́ta sẹ́yìn flashback oṣù mẹ́fà gan sẹ́yìn flashback oṣù mẹ́fà sẹ́yìn wo ipò tó wà wá wo ipò tó wà lẹ́nìí mímọ̀ ṣe ẹ̀kọ́ o àbí àbí àbóṣe bẹ̀rẹ̀ kọ́ńtẹ́ǹtì ni ó wòye ọdún tó ti bẹ̀rẹ̀ kọ́ńtẹ́ǹtì àsìkò gbígbàdúrà ó ti wá dé báyìí o dúró lórí ilé ni ẹ má bá wọn ṣe fracas má bà wọn fojú olóore gúngi ẹni tó rí pé oore titi ẹ̀ tó fẹ́ ṣe fún ẹ o ti kọjá lẹ́vù ẹ̀ fi orí ẹ̀ lẹ̀ kó lè ṣe fẹ́ lòmíì ẹ má fi ibi sú olóore ẹ má jẹ́ kí oore kó sú olóore ṣe àwọn ẹlòmíì wọ́n lágbára àti fúnyàn nìkan without no condition àwọn míì agbára tí wọ́n ní pé tó bá fẹ́ fún ẹ nìkan wọ́n máa fún ẹ nìkan with condition ìwọ ni kó wá wo condition tó fẹ́ fi fún ẹ kó wò wípé ṣé condition tí mo lè gbà ni tó bá rí i pé o lè gbà fílẹ̀ ẹlòmíì ẹlòmíì á gbà á yes one love ẹ jẹ́ ká láàfíà ẹ jẹ́ kó jọba àwọn èèyàn tún wá jáde nísìnyí wọ́n á tún wá kéyí lé àwọn tí wọ́n wọ̀n ẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ àwọn tí wọ́n wò pé àwọn lè wọ̀n ẹ̀ lọ́wọ́ but ó dà ní kọ́lọ́mù kàdáàrà kọ́ máa wọ̀n ẹ̀ lọ́wọ́ ni i don't know torí mélòó mélòó ẹni tí aláyé ti fún nílẹ̀ mélòó mélòó ẹni tí aláyé yìí tó ti tó ti donílé látara ẹ̀ wọ́n ti orí ògbadé náà ẹni yìí náà ṣáàrùn orí ògbadé lọ́wọ́ ọṣà fún nílé ṣé gbàtọ̀ fún nílé ṣé wọ́n wó orí ògbadé lọ sórí rédíò station wọ́n pé ó yá o ẹ wá máa la sọ̀rọ̀ ẹ wá máa ṣe máa resume láago mẹ́fà kó máa dé láago mẹ́jọ kó máa close láago mẹ́jọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ bí bá tó wá bá ọ náà sọ bẹ́ẹ̀ ó máa nídìí tó bá wá rí pé ìgbà àníyàn ò bá wọn ṣe mọ́ fine fibẹ̀ lẹ́nìí rọrùn má fìjà má fìjà kúrò ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Bayo Black lórúkọ tèmi fẹ́yìn tẹ́ bá ṣẹ̀wó mi fún gbà kọ̀ọ̀kan ìjọ ẹ bá mi subscribe sí kànlẹ̀ Bayo Black TV show ẹ lè bá mi share program yìí ẹ follow Facebook page mi bayo black ẹ fọ́lù wa ní tiktok official bayo black àwa báyìí náà láwọn máa ṣe nǹkan ìkan láàdó ní kọ́gun sọ̀dẹ̀ kó wa wa mo kí yín mo kí yín láyọ̀ láyọ̀ ire o.